Number three, èmo ni ìdàrú di kí ló wá wù. Àbẹ́ mọ̀ jù. Number three, mo ti parí number three. Iná ìlera ó pọ̀ sí i. Ilé ìwò kó lójú ta. Ó ti ká máa pọ̀. Orí ẹ̀yìn ẹ̀gbẹ́ number five. Ẹ̀gbọ́n mi, number five. Five péré, alhamdulilayi. Kí ni kí ni káàkiri? lẹ́bí tó bí ah, àwọn ìlàkó ìta ẹ̀rí bàbá ìdílé ẹ̀wà ìdílé fásitì ọ̀pọ̀ àkúlọ̀ rẹ̀ lẹ́wọ̀n wá sí ìgbòmọ̀ pàápàá ẹmọ́ ká sí ìwádìí rẹ̀ ẹ̀ṣẹ̀ ìjà rẹ̀ náà ẹ̀dàkùn àwọn ẹgbẹ́ pé àkáǹtì nọmbà kan lẹ́sẹ̀ ẹgbẹ́ rẹ̀ pọ́tàkọ́ nínú rọ̀mọ̀dọ́nù lọ́rẹ̀ pé ká mọ̀ sí láti jẹ́ ọlọ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní uh, khan edward ndan ìyẹn tó máa ń ṣe sàrà púpọ̀ lànà bí lọ àtúbọ̀. olùrànwọ́dé wọn tó máa ń ṣe kọjá ìta lérò ó tó máa ń ṣe kọjá wọ́n ní sàrà nígbà tí bí atẹ́gùn ni àwọn òjò ìta apá mi bí ìta tó di àgbò kàtàkà ìdí mo gbé lọ sọ́dọ̀ lọ́wọ́ àríwá sọ́dọ̀ wọn náà lè kéèyàn jọ ẹgbẹ́ wa ti jọ tọ̀ wọ́n tẹ́lá sí alágbàlá wọ́n ní jíìnì wọ́n ti bàjẹ́ nígbà tí kí òun fún ní kúrò bá àwọn èèyàn ká máa kí òun kí ló ṣe kí ló ṣe jíìnì ókè yóò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní ìlú ohun tí a ìtọ́ láta wọ́n ní jíìnì àwọn òbàjẹ́ o wọ́n tẹ́lá sáńtì tẹ̀ kọ́ máa ti program fún wàásù àbí náà Sọ́lọ́n ti rí sọ́lẹ̀ tààrà, wọ́n ti rí 150,000, wọ́n lè wá sọ́lẹ̀ tààrà lẹ́yà. So, a pè àkáǹtì ìgbóná kò bá ní bá fi sílẹ̀. Ìrìn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn náà ni, ó bá àjọ fi ṣe wọ́n fi ṣe fàájì ní kílọ̀bù lálẹ́jọ́ láàrínlá ẹ̀yìn. Ìgbẹ́ tó ra aago fún girlfriend yẹn, kọ́ńtà ni nǹkan fíìmù fún ẹ̀. Ẹ́ alájà yìí ẹ̀yìn, ìjà sọ sí ogun tí ó kẹ̀lé àkókò ọ̀pọ̀ ọ̀dẹ̀ ìgbà tí ààrẹ tó ra fún agbọ́dọ̀ ní ẹ̀lú ìṣe méjì rẹ̀ ìwọ nílẹ̀ mi dàn jẹ̀ tó àwọn èèyàn tó wọ́n nínú ọdún kẹ̀kẹ́ tó wà sílẹ̀ tó nínú wa ní ọ̀dà bàtà kàrà wà lóko wọ́n bu oyè ọlọ́wọ́ tó máa wọ́n bá mẹ́ ọlọ́dún dìbò ọlọ́run mẹ́ wọ́n lè fi sára lánàá sí ibà sí ọ tó máa fi àkáǹtì yẹn tù ká fi ìtabá ní ká fi ìdánilẹ́kẹ̀ẹ́ náà wá ti pé náà wá ní wá ti pé ẹ̀wọ̀n stọ́ọ̀pù náà wá ti rí nìyẹn wá ti pé ẹ̀wọ̀n stọ́ọ̀pù wá ti pé aláṣẹ náà lè tàbí wọlé tuntun àná stọ́ọ̀pù àti sọmọ zero zero nípa fún àpèjì ẹ̀dùn tó lẹ́kọ́ bá wẹ̀sẹ̀ zero zero three five one nine zero one zero two zero zero three five one nine zero one zero two zero zero three five one nine zero one zero eight stanbic IBTC bank stanbic IBTC bank abiodun sikiru babatunde abiodun sikiru babatunde ọmọ ìṣẹ́jú táwọn lára number one nílẹ̀. Thank

لا الحمد لله والصلاة والسلام على رسول الله ما شاء الله بعد الله سبحانه وتعالى يوصل القرآن الكريم القرآن الجاي ما رحمه الله إيتا الجاي وصفهم بالإيتا فيها بعد أنت تجي مسلمين فوني بنجاح bí àpẹẹrẹ ìpèníjà tó bùkátà kan sí rúkìá ṣá lè ṣe fún àbá lè ṣe fún a lè ṣe rúkìá fún kéṣe rí kódà ó ṣẹ̀ sí a lè ṣe rúkìá ọmọ ti sọ kẹni tóun tún súnmọ́lé díẹ̀ a lè ṣe rúkìá fún yẹn èyí tí a lè ṣe rúkìá fún o lè dúró sí pẹ́tọ̀ tí ìpèníjà tó ṣẹlẹ̀ sí ó fi ọ̀tá rẹ̀ hàn sí Islam ìmọ̀ gbogbo Islam ní máa parọ́ mọ́ Islam ní máa fojú àwọn mùsùlùmí ní máa finú wọn kan fèrè ọlọ́run ọgbà wa dé mọ́lẹ̀ àtà eléyìí àwọn ọbẹ̀ lọ́kọ́ lọ́mọdé gbádùn náà ṣùkúlẹ̀ àmì ìṣẹ́ ẹgbẹ́tọ̀ tí kò ní wá lára kò kó ní abáwa tó bá nídi ìrànlọ́wọ́ àlèṣe kò bá jẹ́ ìrànlọ́wọ́ owó ká mọ́ sí sọ fún ìrànlọ́wọ́ kàkà kùránì ìrànlọ́wọ́ yẹn ni ẹ̀kọ́ kò fi dé wọ́n an tabaruhum wa tuqsitu ilayhim tó kò sá burú bẹ́ẹ̀ a lè ṣe oríkìá fún ẹni tí kìí ṣe mùsùlùmí lókun ìgbà tí kìí ṣe tó dájú pé ó ń gbógun ti ìsìláàmù lọ́pẹ́ tó ń gbógun ti ìsìláàmù ni a lè ṣe oríkìá lórí lẹ́yìn ọ̀nà wá àti láti fi lè fún àmọ́ tí kìí kò gbógun ti a ṣe oríkìá fún a ṣe dáadáa sí Aleykum salaam. Tó ah, bá ka kiri sí tí kò bá rí tó bá ka pátá sí ọ̀rẹ́ tí kò fi ṣe ọ̀rẹ́ kí orí ara ẹ̀ tó bá ka lórí ibi tí wọ́n wọ́n rí ní ẹ̀yà ìwé rẹ̀. Nínú tí a máa fi ń ṣàánú aláàárẹ̀ yálà òun bẹ nílé àbò ń bẹ lọ́sítù òun ni àwọn ìntàǹbà wa sọ tókìlẹ anábì sallallahu alayhi wa sallam tó bá lọ bẹ aláàárẹ̀ wò ó má ṣàdúrà a ní allahumma anta shafi la shifa illa shifa'u shifa'a la yughadiru saqama ní ti máa ń kà ní. so kò dé sọ pé lè nìkan là máa ní ẹ̀ bá mọ kùrùsí náà ó lè kà kúrò àlè ká ká fi ọwọ́ rẹ̀ ká ló pa gbogbo ara ẹni yẹn wọ́n ní mímọ̀ àwọn apá kan wọ́n sọ pé kí yẹn kàṣó mi náà ẹni yẹn kó mú kò sàbòrò lẹ̀ ìyá alákòrò sí yìí ni olúwa ọmọ ọmọ ni kó láàrín tó dọ̀rọ̀ bẹ̀rẹ̀ fọlá kò dọ̀rọ̀ bẹ̀rẹ̀ náà sì ni sàbòrò ń bẹ̀ a lè ta kàkà fún ẹni yẹn kó lè balẹ̀ gbàdúrà sàbòrò àmọ́ ká yé ìlànà àwa mùsùlùmí ó kó papọ̀ láàrin ìfi alukọ̀hánì ṣèwòsàn àbí ìfi àdúrà ṣèwòsàn àti ìfi ìmọ̀ ayé ti ṣèwòsàn lókùngbà tí ò bá ti takùtọ̀ lọ. so ọlọ́run ní fi ààrẹ ṣe wá àwọn tó ń bẹ lórí ààrẹ lóhùn fún lálàáfíà ẹni máa ń bẹ lórí ààrẹ ànígbé ilé á gbé lọ ṣútù ọsítù náà sì ni àwọn náà máa iṣẹ́ jọra wọn lọ bá dìgbà tó ní àá ẹ̀sìn tẹ̀lé lọ àìmọ̀gbẹ́lẹ́lẹ́ mọ̀gbẹ́lẹ́lẹ́ mọ̀gbẹ́lẹ́lẹ́ òun ló ti fi ẹ̀nì yẹn á tún lọ bò mí á gbé lọ sútù bò mí náà ṣòkìlẹ̀ bá a ṣe wá ayal kohani àwọn tá a bá mọ̀ nínú pẹ́pẹ́ fúrú tí ò takú ẹ̀sìn ká má fi ṣe òṣòfẹ́ nìyẹn tòbí ẹ̀ṣẹ̀ lo paracetamol ló fi mọ́ ọ̀hán torí ẹ̀sán wá kòlù lára tá a láti lè mú lọ ìyẹn gan fún rẹ ìdajì ìwòsàn ni sókè so ká má ṣe mistake pé yóò rẹyìn àníyà ìsìláàmù níka lọ tútù láàmì níka wá wòsàn káwá gbẹ nìyẹn sílé báwọn ọmọ mi ṣe ń ṣe wọn ẹja lò sún náà ẹ nínú àwọn tí ẹsìn òye àwọn ìjọ bí máa ṣe báwọn ni ò rí bẹ́ẹ̀ anabi sọlọmọ sọlọmọ gbàgbé tó bá rẹ ó máa wọn pe dókítà wa kó wá túìtì òun ọmọ ń túìtì anabi òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam so àpapọ̀ ìfi àdúrà ṣèwòsàn àtikárò ṣèwòsàn àti ká fi ká wá ìwòsàn lọ́dọ̀ ẹni tó mọ̀ nípa ìwòsàn méjèèjì lápapọ̀ so tó bá wá jáde pé tọ̀ tágbára tí wọ́n bá pín agbára àdúrà kì í pín láyéláyé kò lè pín àwọn lè nípa àwọn orí kankan àwọn diagonal àwọn orí kankan ẹ wọn ò rí ni wọn àti lè rí wọn àti rí náà ni àmọ́ náà tó fi síbẹ̀ nìyí ó mọ bó ṣe jẹ́ ọlọ́run láàmú wá pé àmọ́ wá ṣàdúrà tó bá fẹ́ le jù àmọ́ sọ fẹ́ ni á tó wà tó kún fún ẹni pé màmá bàbá ẹ ṣe ìsáàm ẹni pé ẹ ṣe sùúrù ẹ gbà pé bọ́lọ̀ balẹ̀ gbádùn ẹ gbádùn bọ́lọ̀ balẹ̀ gbádùn yìí jẹ́ sábà di tẹ́ẹ̀tì lọ ẹ̀bẹ̀ lọ́hùn kọ́lọ́wọ́n ọba kò fi ṣe ìpẹ̀ṣẹ̀ lọ fún un sọ́fẹ̀rẹ̀ ìsáàbù àárẹ̀ máa ń délé mu yẹn táàsọ̀ sẹ́ni yẹ gangan òun bó tiẹ̀ máa mọ̀ fún rẹ̀ bó lẹ́yìn pé ẹni tí nǹkan ò bá yé tẹ́sí ò bá yé tó bá ti ń dé lẹ́mù yẹn nìyí àwọn ò ní gbà táwọn fẹ́ lọ wọ́n mọ̀ wá gbogbo ọ̀nà náà ẹgbẹ́ mi ẹgbẹ́ mi lọ sí ilé ìyọlọ́sùn ìyọlọ́sùn àti ẹgbẹ́ gbé mi lọ tó wọn mọ̀ gan tiẹ̀ nìyẹn àbẹ́ntì nǹkan yé nìyí á àfíìsì ẹ̀ á ní kí wọ́n kí wọ́n nírètí lọ́sọ́dọ̀ ọlọ́run mọ́nà bá adẹ́kọ̀ọ́ yóò bẹ́ẹ̀ kí wọ́n rò kàn yín pé kọ́nà kò fi ṣe kàfàrà fún wa lára ojúṣe ti ṣe wà táwọn tá a bá ń bẹ pẹ̀lú aláàárẹ̀ ọ̀hún nìyẹn. Bàbá ń gbàgbà tó máa pé bàtà tó jẹ́ ìyàwó, àwọn àpá wọn máa lo oṣù yìí ní ọkọ̀ tó ti ìṣẹ̀lẹ̀. Wọ́n kò kí tí wọ́n tún lè dá dára pé àwọn lè gba owó àdúrà. Ìbéèrè mẹ́sàn-án pé tí ìrọ̀ tààrí ìjọba ní ìjọba ní ìfà ìta padà bá lè sílẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé bàtà fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n sàgbà wọ́n sàgbà pé àwọn fọláwọn ní gbogbo àdúrà nǹkan tó wá tó ti sọ́wọ́ tó mọ̀ jáde ọba. mo béèrè bá bá sì mọ́lẹ̀ sí náà tó bá tó mọ̀ jáde ọba. ṣé a lè gbowó àdúrà lè gbowó àdúrà náà ìbéèrè yìí. <laughs> a lè gbowó àdúrà torí a ṣàdúrà sí ọlọ́run. àti àdúrà fún ẹni yẹn nítawọn yóò gẹ́ẹ̀tì pọ̀ ṣe ẹni tí máa ń bẹ láàrin wa la máa ń káàdì lé lórí bíi bọ́tù wọ́tà ẹ̀gbọ́n àti mọ́tò láàrin wa nìyẹn àmọ́ tí ń bẹ láàrin wa sọ lọ́hùn bó lè dá sí àǹfààní ẹni tá a dájú kọ àbẹ́nìkan là ń torí ẹ̀ sí àìṣáàjì lórí ẹ̀ ọlọ́run owó sàn o ọlọ́run sàn. tó bá sọ̀rọ̀ sùúrù yẹn nìyí kì í ṣe dámọ́ pè ní iṣẹ́ tí yẹn máa ń ṣe a sọ pé a mọ béèrè àdúrà lórí ẹ̀ ayé àṣọ àdúrà mi lè gbá dára tó ń sọ kì í ṣe ọ̀rọ̀ àdúrà ló bá wá ọ̀rọ̀ wípé ìmọ̀ ọlọ́ba nàbí sallallahu alayhi máa bí ní béèrè ẹ̀sùn ókè ìwọ wá olùṣẹ́jú mẹ́wàá kó tó jáde ẹlòmíràn tó ti dé kó náà tó jáde títí títí títí ah jáde náà bí wàá ní jẹun ìdóòdó ní lọ bí ni so ìyẹn ni tó bí àyà yẹn yẹ àyíwá nàìjíríà àwọn ìdá nàìjíríà ìtumọ̀ rọ̀sùn ọ̀kọ̀dìmọ̀ báyìí yàdáyé nàìjíríà fún sọ̀dọ̀kọ̀ tẹ́ ẹ bá ti fẹ́ lọ bá ànábì fún àlámọ̀ rí ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀yìn ẹ̀ mọ̀ fún ní nǹkan kì í sọ̀rọ̀ àdúrà o mọ̀ wá gbọ́ tó nígbà tí àyè tó sọ̀kalẹ̀ kò sí ẹnìkan tó nọwọ́ tó mú àjà yìí ṣe àfi Abubakar Siddiq

fàákìmù sọ̀lá ọlọ́run máa kí ni sọ ọlọ́run ti parẹ́ lẹ́nu tẹ́jìjù nígbà tẹ́ ní kápá fàtàbà ọlọ́run àlẹ́ ìfún ọlọ́run ti parẹ́ so kò sí bẹ́ẹ̀ nìkan fún láti ìgbà náà àbákìrì nìkan ló ṣe sóhun nìkan ni ló lówó ló ní kápá lórí sọ́kọ̀ ṣùgbọ́n pàtàkì yẹn sọ̀kalẹ̀ òun ló lówó tó ń bẹ́ tòsí àwọn tó lówó àbákìrì lọ bẹ nínú àwọn sàhábà àbáwọ̀ gbọ́dọ̀ olówó gidi ni olówó gidi ní gbòòrò àwọn eléyìí lè wọn ò gbọ́ nígbà wọn ò gbọ́ sí àyà tí ọlọ́run ti pa àyà yẹn rẹ torí ẹ̀ ẹnìkan ò náwó sànàbí sallallahu alaihi wasallam látara àyà yẹn mọ́ torí kò ti di tí àfi ṣiṣẹ́ mọ́ bọ́ọ̀lù tí wàá jọra wọn pẹ̀lú àdúrà àwọn níbi ìkómọ kan ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn àṣewáṣu níbi ìkómọ táwọn èèyàn sì kẹ́kọ̀ọ́ ẹnìkan wá bẹ̀rẹ̀ gẹ́rì nípa wà àlùbáríkà owó náà làbá ìmáàmù eré àdúgbò lọ́nà ẹ̀bàrígà eh, àbáyé bá jarí àbábá ní àhà agbádùn wa sí rẹ̀ abẹ́lẹ̀ tó sọ yìí ó rí sọ pé àà eh, ojú kan lóde kàtíra ó méjì méjì kà mọ́tà sísọ iná sì ní àánú sí tó bá ń gbà yẹn náà eh, <laughs> sì yìí lára gbà yẹn bàbá ọlọ́run jàre nígbà yẹn. ṣe ló tún mú ìdẹ́jì ká ọ̀ ẹwà tó kọ́ wájú orí sì lórí ìdókòó jù àwọn ní àfáàṣà ṣe sùúrù ṣe sùúrù eré ni wọ́n pè àbó orí kẹsàn sọ fáfi wọlé lọ fáyẹn ti túká má lọ dúró sẹ́nu ọ̀nà ilé náà pè àjọ lọ́mọ kíláàsì ẹ̀wọ̀n gbàdá àzọ yìí àyẹ̀yẹ̀ náà ráyè dáadáa wọ́n á ní bàtà kírun tán wákàtí fẹ́ gba ẹ̀wọ̀n ti lọ ẹ́ àfà wàhálà rẹ̀ pọ̀ sáà ní jẹun ní ẹ́ mo tá à ń sọ wá sí ló sọ sórí tí mo sọ mo kàn sọ tèmi ní o mo kàn sọ tèmi ní kò sínú àkùrá ní o so lábẹ́ bẹ́ẹ̀ kí àwa tá a bá jẹ́ jàmá àmọ́síláṣí ká máa ṣe dáadáa sáwọn àfáà wa ó pàtàkì tó clear àfáà rẹ lè lówó ju ọ̀dọ̀ ìyẹn ò ní mọ̀ sí dáadáa sí ọgbọ́n mi yé ìyẹn ní mọ̀ sí dáadáa sí bẹ́ẹ̀ làwa tá a jẹ́ ọmọ tó àwọn àfáà ìṣúwọ́n náà bá ní náwó sọ̀rọ̀ àfáà rẹ̀ àfáà súnmọ́ ò ní béèrè lọ́wọ́ rẹ̀ pé báyìí báyìí báyìí torí pé kò ní rọrùn àti béèrè àmọ́ ọ̀ ṣẹ̀rí àìmọ́mọ̀ ṣojúṣe fáwọn àfà òun ló ń bí gbogbo owó àdúrà owó àlùbáríkà kọmọmọgọ́ ohun tó bí nìyẹn. a sọ pé bóyá tí àwọn èèyàn bá ṣojúṣe fáwọn àfà káwọn àfà náà nìyí káwọn náà máa fi ẹ̀sìn ìta kan lọ́wọ́ àwọn èèyàn àbẹ́bẹ́ o àmọ́ tó bí nìyẹn tó bí nìyẹn àtúmọ̀ àdébí okòmọ̀ kan náà làbá parí wà tuntun àbẹ́bẹ́ àbá ń da ìgbà yẹn ọmọ ẹ̀wọ̀n dá ìgbà ẹ̀rù ayé ń dàrú bẹ́ẹ̀ kí tó kúrò lé mo gbà wọn gàrí mo sì ti mọ̀ pé ń lò ó gàrí wọ́n wá sọ fún mi pé owó àlùbáríkà ò dá á bí ò bá dá nígbà tèmi so owó àlùbáríkà kò sí ní Islam owó àdúrà kò sí sórí ẹni tó ń ṣàdúrà fún ọ tó ń béèrè owó wọn wà láì ní wọn wà láì ní àwọn àmúròjọ ajọwà ládùúgbò rí o wọ́n tó bá fẹ́ sọ tó fọmọ́ tó sọ yes ó lè tẹ̀lé tẹ́lẹ̀ wọ́n ní ah wọ́n dé àwọn kankan ò dé ọ̀sẹ̀ nǹkan tó dé ní kankan káwọn èèyàn páwọn àfáàlé káwọn jẹ̀mọ́ àwọn kíláṣí páwọn àfáàlé ó là ń sọ yìí tọmọ kókó pọ́n àfáàlé àmọ́ ní táwọn sọ́ńdọ̀ ní wípé ṣé ànábì máa ń gbowó àdúrà rárá sallallahu alaihi wasallam tó máa ń gbowó àlùbáríkà rárá tó bá ṣe àdúrà fún yàn òun ó ṣe ni òun kọ́ ló gbà ọlọ́run ní máa ń gbà tó wáyà pọ̀ láti máa wá jájà àwọn èèyàn lórí nǹkan tí a ní kápá láti lè fi ìdí rẹ̀ múlẹ̀ fáwọn ènìyàn ó sì ta bá gbowó àdúrà lọ́wọ́ tá dòbá gbà fún àtàpadà tó ó ti di ta fún mi ta fún ọ ọ̀rọ̀ ọjọ́sìn kò lọ bẹ́ẹ̀ nínú Islam jàmá gbogbo ọ̀nà tá a ti lè rí owó tó wọ́n fi lè di titi wá táàfi lè rú dúkìá láti lè kó ọrọ̀ jọ bí ẹ bá padà sínú tíráfíkì o ò ní ewu tó less than thirty five ọ̀nà tó fi lè tó fi lè dé lọ bìbì yẹn kò sí kan nínú ẹ̀ tó ti di pẹ̀lú owó àdúrà owó àlùbáríkà kò sí. bó tó ti bẹ́ẹ̀ ká fúnra wa lẹ́bùn Islam gbà wá níyànjú tó ká ṣe dáadáa sí àwọn ẹni tá a mọ̀ pé ká ṣe dáadáa sí Islam gbà wá níyànjú àmọ́ kí wọ́n tó jó ní mímọ̀ kó mọ wá béèrè owó àdúrà. Ah, tá a bá gbé owó àdúrà owó kílẹ̀ ẹni tó ṣe pé owó àgbà tó kò sówó àdúrà kò sí àyà kankan tó máa ń lọ́rẹ̀ kúrá rí èyí láyà tó ti tó sọ́dọ̀ ìjọba láyà ẹni tá a mọ́lẹ̀ kan ọ̀rọ̀ àdúrà kan ló bá wa ọ̀rọ̀ consultation ni almonajad afẹ́lọ́ bá ànábì afẹ́lọ́ bá sọ ẹgbẹ́ lẹ́ni àwọn kan wà wọ́n á ní consultant ni wọ́n consultancy ẹ̀hẹ́ dọ́là ní káwọn ẹ̀mọ́ ọ̀sán wọn nàbí nígbà náà nìyẹn ẹ bá bẹ̀rẹ̀ bá ẹ̀fọn ní nǹkan àmọ́ bàtà ẹ̀ fi sọ kalẹ̀ àbákiri fi ṣe àsìkò tó kéré ni nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàdégbò mọ̀ ọlọ́run ti parẹ́ kò sí ẹnì kankan tó lo àyà yẹn tó jọ àbákiri fi dé lọ àwọn tó wà ń tò sí wọn ò ní kápá ọlọ́run ni mo ṣàmójú kúrò fún yín ẹ̀mọ́ ìgbà kankan mọ̀ bí wọn náà kọ̀ọ̀rọ̀ ẹ̀ bá yà tó fẹ́ mú wáyé káyà kejì ó sì mọ̀ pé kò sí tó fẹ́ lò ń bẹ́ẹ̀ kò sí so wá àdúrà owó àlùbáríkà kò sí ní islam ká fáwọn àfáà lẹ́bùn kò sáburú mbẹ̀ ká pa àfáà ní lẹ́kọ̀ọ́ ká fún ní ẹ̀bùn kò sáburú mbẹ̀ ká mú ìrọ̀rùn wá fún owó epo eh, owó epo owó ọkọ̀ tí ó wọ̀ gbogbo eléyìí kò sáburú mbẹ̀ àmọ́ máa béèrè owó àlùbáríkà máa béèrè ẹ máa béèrè owó gẹ́gẹ́ eh, owó àdúrà owó ọpẹ́ eléyìí ò sí nínú islam náà. Okay. Okay. Yeah. Nàbà fáàtì wọn bọ̀, nàbà kí ló kọ̀ ẹ̀rọ kọ̀ ẹ̀rọ kọ̀ ẹ̀rọ. Kí lẹ́sìn wọn máa ń bọ̀? Àbá náà sì lọ́wọ́ aṣọ láti òkè ìdílé ìgbà tó. Nàbà kí sàràwí. Ókè tàbá mìíràn tàbí àpàrà. Tí a bá àbá bá ìmọ̀mù bẹ̀rẹ̀ irun tàràwí táǹpé ní irun aṣáámú, bí a ti mìsìlì ní rákà méjì. Mọ́mù ti fẹ́ kí o ká mú báyìí. Rákà méjì ni mọ́mù kì í wọ́n máa kí méjì méjì sálámà kí méjì sálámà rẹ̀ wọ́n ti wá kẹ́ ẹ̀sán táwọn tó dé tọ̀ bàtà àwọn wá dé ó wà lórí lẹ́kẹ̀ẹ́ lẹ́ẹ̀kejì mọ́mú wá sálámà lórí lẹ́ẹ̀kejì ti tiẹ̀ tó jẹ́ ẹyọ ọ̀kan títí wà ṣáà dà padà á dà padà èyí tá a bá lẹ́yìn mọ́mú yóò jẹ́ àkọ́kọ́ títí wà èyí tá àwọn àfidá padà yóò jẹ́ kejì sáàdùn tó sálámà yẹn tún lè báwọn kò rújú àfi tó bá já sí pé àníyàn wa ò ní pé wítìrì là á fẹ́ fi tiwa kí lẹ́yìn náà lò so ẹ̀ẹ̀kan tá a bá mi a fẹ́ kí wítìrì ẹ̀yọ̀ kan tàbá ti sálámà mọ́mú sálámà àtàbà pẹ̀lú mọ́mú kò ti yànjú nù. ó wá dá sí pé tọ̀ mọ́mú ti kí méjì kan méjì kan méjì kan mọ́mú ti kí méjì lọ́nà mẹ́rin mọ́mú ti fẹ́ kí méjì lọ́nà márùn méjì méjì karùn-ún yẹn làwọn bá lẹ́yìn ìmọ̀ tó túmọ̀ pé bí rákà mẹ́jọ ti lọ ṣe aláǹfààní ká kí tiwa náà padà kò sáburú mbẹ a lè kí padà àmọ́ tó dá òun ni wípé tí mọ́mù bá ti sálámà lórí wítìrí tó bá fi lè mú wa tá a bá sálámà pẹ̀lú mọ́mù lórí wítìrí tó dá ni wípé ká mọ̀ kó rọra sínú ìyàpẹ́ ẹni tí ń bẹ láàrin àwọn onímọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ irun ti wá ó sì lọ nìyẹn torí pé tá a lè múná fìlà ní ìwálẹ́yìn irun wítìrí ìyàpẹ́ ẹni ń bẹ láàrin àwọn onímọ̀ lórí ẹ̀ ọlọ́run kò fa àlùbáríkà sí ọlọ́run wà rẹ̀. ìbéèrè kan wà ń bí àwọn ìjọ tí wọ́n ń lo omi náà ni kódà kan fẹ́ kú báyìí omi náà ni inú wọn nígbà gbogbo àwọn ti kà kan sínú omi yẹn kódà ojú òní kan. náà alhamdulilayi wa salatu wa salam ala rasulillah àìjọ tí wọ́n ń lo oògùn àwọn eléyìí ni Ah, wọ́n fi ọ̀nà kan fi ń tako ẹ̀sìn ó sì lè mú wọn kúrò ní ẹ̀sìn gan pẹ̀lú tí wọ́n bá ṣọ́ra. ọ̀nà wo ni ó ní ọ̀nà ìṣígbólóhùn àtàwákòlù ìṣígbóyè àwọn gbára lọ́lọ́ eh, tàwákùlù ní táwọn ṣe àti ṣe bí ẹni tó gbára lọ́lọ́ láì gbára lọ́lọ́ onírú àwọn èèyàn báyìí ọlọ́ba aláàbùrù hánà wa ta'ala ó lágbára kò sí tí ò lè ṣe kò nídìí sábàbí kó tó ṣe tí ó ṣe àwọn ọlọ́run wa ó fi ìṣe sábàbí ó fi ṣe mọ́jẹ̀mú fún àwa ẹgbọ́n yóò ọlọ́run ò nídìí sábàbí kó tó fi agbára rẹ̀ ìkápá rẹ̀ kó tó fi hàn kó tó fi hàn ẹ̀dá rẹ̀ àmọ́ ọlọ́run ò fẹ́ káwa ṣe nǹkan kan àti pẹ̀lú sábàbí ìyá kan náà àgódó ìyá kan náà sáyé ìyá kan náà àgódó sábàbí ni wọ́n iyyaka nasta'in sábàbí ni iyyaka na'budu sábàbí àti lè wà jẹ́ náà ọlọ́run ìfọ́sọ̀ jẹ́ náà láì sìn àmọ́ kò fi ilẹ̀ fún wa bẹ́ẹ̀ ó lágbára ẹ̀ kó síbẹ̀ pé ó sìn mí ó wà jẹ́ náà ó lágbára ẹ̀ àmọ́ kò fi ilẹ̀ fún àwa bóun lè wà jẹ́ náà láì mọ́ sí ọ̀hún bóun lè jàrẹ́ láì mọ́ ní ìmọ̀ láì mọ́ ní tọ̀fíìd nàbí sallallahu alayhi wa ó ní mamata ẹni má fi lè kúrò lẹ́yìn wa huwa yushriku billah lẹ́ni tí ó ń bọ́ náà wá orogún tí ò fi ìgbàgbọ́ nínú ìjọkọ̀ṣe ọlọ́ọ̀bá nílẹ̀ dákàlà fi nà yóò wọ̀ náà wọ́n iná tó túmọ̀ sí pé kò sí táwọn ó ṣe á bùkátà sí sábà in fact ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ni ká ní sábàbí á wàá wò sí sábàbí yẹn nìyí ṣé ìtọ́lọ̀ ń fọwọ́ sí ní àbí ìtọ́lọ̀ ń fọwọ́ sí ìtọ́lọ̀ bá fọwọ́ sí òun láṣẹ èyí tó bá ti fọwọ́ sí àníṣe wọ́n lọ́dọ̀ wọ́n lẹ́dẹ̀ẹ́ kọlákọlá kùn máa fẹ́ jẹ̀míyà ọlọ́run gbogbo tó bẹ lórí ilẹ̀ òun náà lòún dá fún yín ewé ewé ewé ewé ju oko egbò ọlọ́run ló dá fún wa ká fi ṣe ìwòsàn ìwòsàn sì ni yìí kò á ní di ẹ̀rí ká tó ṣe ìwòsàn lọ́pọ̀ tó yẹ pé níta fẹ́ fi ṣe ìwòsàn nǹkan tó mọ̀ ni ẹ̀ kí ni ẹ̀rí pé tàbá mọ̀gì mọ́ngòrò kí ni ẹ̀rí ẹ̀ kí lẹ́ mọ́rẹ́ lómi kò yẹ lómi náà mọ́rẹ́ lómi nígbà náà sọ pé tàbá jẹ ájú àmẹ́ẹ́ ìtọ́bájá júwà ní ẹlẹ́gẹ tó aburúkú ò ní ṣe wá táàfi sùn táàfi jí ẹlẹ́gbẹ́ wọn máa wá ẹ̀rí fún gbogbo ìwòsàn ẹ̀rí òun nípa lè lè pomọ́ gbòòrò ẹ̀rí òun gbogbo ó nídìí ẹ̀rí àlàáfíà fìlẹ̀ ìlàjì àtẹ̀jẹ̀rìdà dídé bí àsọ ni táwọn afá sọ nìyẹn experience ni ní táwọn kan lò tó jẹ́ ẹnìkan ní òkè bá ti gbọ́ mi kó bu sínú ẹ̀ kó bu yọ̀ sínú omi kó pò kó wá mú kó mu gàá tó bá ti jẹ́ tó bá ti wúlò kò sàbùrù ńbẹ̀ iyọ̀ halal ni omi halal ni tó clear so torí ẹ̀ islam ò ní ká má wá ìwòsàn islam ò ní ká má wá níta àwọn tí a béèrè béèrè pa wọn nìyí níbi ìwòsàn láti láti ṣe bẹ́ẹ̀ nípa àwọn ní imani ó yẹ ká sí bẹ́ẹ̀ náà níbi oúnjẹ kankan náà méjèèjì ọlọ́run yóò mi ọlọ́run lè yóò wa láì jẹun ó lè yóò wa láì ó lágbára ẹ̀ táà ní jẹun àmọ́ ọlọ́run ní ká jẹun ká wá sábàbí ìwá sábàbí kébi ká fi gbé dídànù yó òun ló sọ pé òun ò ní wá ó sọ tó bá rí ọlọ́run ní a máa ń lo ewé kò ní ká máa ń lo egbò kò ní ká máa ń lo àwọn oògùn ìgbàlódé kò ní a máa ń lo èyí tó bá ti ní ìka aráàmù nínú òun ìwòsàn wa kò sí bẹ̀ fún wa sòrú àwọn ènìyàn nìyí ọ̀rọ̀ wọn yóò fẹ́ lè súnmọ́ kúfúrù torí pé wọ́n ń dín agbára ọlọ́wọ́n bá kù àwọn ògbà yìí pé agbára ọlọ́wọ́n bá ń bẹ níbi sábàbí wọ́n sì fẹ́ gbára lọ́lọ́wọ́ tọ́wọ́n ní ká gbára lọ́lọ́wọ́ ká ní tàwákùrù àtàwákùrù alọ́lá nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ìtìkàbẹ̀ àṣùpàrọ̀ àádùn sábàbí alìmọ̀ṣọ́rọ̀ sábàbí tó fẹsẹ̀ nílẹ̀ lẹ́yìn náà òun náà ni ìtìdá àwọn qalbi ila Allah káwá dọ ọkàn wa dọ́dọ̀ ọlọ́run ó ti tán so àmọ́ nísìnyí adọkàn dọ́dọ̀ ọlọ́run àwa ló sábà rí ó yẹ ká ṣe bẹ́ẹ̀ níbi oúnjẹ náà ọlọ́run àmọ́ yé èèyàn láì jẹun àmọ́ lọ́wọ́ òfẹ́ ká fẹ́ eléyìí bọ́ wọn lọ sòwúrò àwọn yẹn nìyí wọ́n yẹn ṣe àlùsùnà kì í ṣe àlùsùnà gbogbo àwọn míì tọ́gbà ládùúgbò wa yìí àwọn akẹ́kọ̀ọ́ kò sẹ́bọ̀ kò sóògùn ògùn ń bẹ ẹbọ ń bẹ ẹbọ ọlọ́run ni á jìnà sí oògùn ìran méjì ni oògùn wòsàn ọlọ́run yàn dá wa ká lò ó àmógùn abẹnú gbọ̀ngàn èyí ò ní ó ti ní í ṣe pẹ̀lú ìbọ́lọ́wọ́ orogún ìfakàngbọ̀n pẹ̀lú ọlọ́run ìgbé ẹ̀tọ́ ọlọ́run lọ́sọ́dọ̀ nǹkan tọ́lọ́wọ́ bá dá tó ti dé ìwọ̀ fún wa. àbáká lo oògùn ordinary oògùn kò sí tó kọ sí kan tó tàbí. irú tẹ́sí islam ti wá sí nàìjíríà wa south africa wa ní ilẹ̀ saudi arabia lọ́bẹ̀ẹ́ The biggest people in the world ó wà Saudi Arabia ó wà Saudi. Wọ́n àná lè bẹ̀rẹ̀ ayé náà ni àwọn dọ́kítọ̀ pọ̀. Àná lè máa ń pọ̀ sọ́dọ̀ àwọn dọ́kítọ̀ lẹ́tọ̀kú dọ́kítọ̀. Àná lè máa ń pọ̀ sọ́dọ̀ wọn. Tèmọ̀ àná lè ní tí ìbáyé pé òun rí àwọn ará Rome àwọn Roman Roman tẹ́fẹ́ ìyàwó lóyún ọkọ sì máa bá a láṣepọ̀ àbí ìyàwó sì ń tọmọ lọ́wọ́ ọkọ sì tún bá a ní àṣepọ̀ ó ní tí ò bá rí bẹ́ẹ̀ ni òun ò bá ṣe léwọ̀ yìí pé tí àwọn yìí bá ti lóyún àbí tó bá ń sọmọ lọ́wọ́ ẹ má bàa láṣepọ̀ ìyẹn náà ń pè ní gíra. àwọn ẹgbẹ́ àdéhùn wa rí pé àwọn tí wọ́n tún ní ọ̀làjú ayé gan tún ṣe tí ó sì kó nira bá ọmọ wọn adájọ́ kò sá burú bẹ́ẹ̀ kí làwọn àgbẹ̀ kọ́ lára wọn. tẹ́kiri náà nìyẹn ètò òwòsàn náà nìyẹn tó torí ẹ̀ ìlànà àlùsùn náà ó lànà sí ìyẹn tíyẹn fi lè gbé láyé rọrùn tẹ́sì náà ó sì dúró déédé báwọn kan ṣe sọ wípé àwọn ẹmọ owó àwọn kan wọ́n láwọn olú sábàbí àwọn gbára lọ́nà àwọn kan àwọn gbára lé sábàbí sáwọn àbílẹ̀ títí wọn àwọn gbára lọ́nà àálùsùn náà bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà tọ̀rọ̀fẹ́lẹ̀ ni àálùsùn náà wà á gbára lọ́nà lẹ́yìn tó bá ti lo sábàbí àìgbára lé sábàbí ọlọ́run àmọ́ ń gbára lé àmọ́ ìgbára lọ́lọ́run wọn ò ní ká máa lo sábàbí méjèèjì ni bí a bá ní ìgbára lọ́lọ́run nìkan ẹ máa lo sábàbí òun tó òun ó kọjá là bí a bá ní òun lo sábàbí òun ò ní gbára lọ́lọ́run òun tó òun náà òun náà ṣàṣe ètò lọ́kàdá alẹ́kẹjà aláàkùn ọmọọ̀tàn lọ́sàtọ̀ torí ẹ méjèèjì ni a gbára lọ́lọ́run a sì lo sábàbí ti Islam wà ní Thank you. Number two. Tẹ́lí sùn tẹ́lẹ̀ ni. Mo ń pe number two dáhùn. Wà á sùn sára àwọn ọ̀rọ̀. Ìgbésí àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ ẹ̀ka ìpèsè àbí àti tó máa ń gbé sí àwọn. Ó yẹ kí àti káwọn ní ìdíkà máa bá ní àlàyé dáadáa ìjọba wà. Ìgbésí ìgbésí ìka ní orí gbèsè àwọn ẹ̀dá ìgbésí ìgbésí ìgbésí ìgbésí gẹ́gẹ́ mi lébi ìgbé tí sábà ń ṣe láwọn ìkọ̀dá lọ́wọ́ kí àwọn àyà tó ṣe gbogbo níta fún ọ̀rọ̀ Nam, ìbéèrè wáyé pé lórí àwọn lórí àwọn àgbàlagbà tí wọn ò mọ ayatollah kò sí ìka dáadáa tí wọ́n ti ń ka ẹ̀ náà ní ó sì lè ṣiṣẹ́ bí tá a ròyìn pé ayatollah kò máa ń ṣe ó lè ṣe bẹ́ẹ̀ ni ó lè ṣe tọ́mọ́ ti ní ìgbẹ́kẹ̀lé ọlọ́run lórí ẹ̀ tọ́sí rẹ̀ kéèrè lọ́dọ̀ ọlọ́run àmọ́ tí èèyàn bá jẹ́ ọmọ wọn tá a sì mọ̀ pé àwọn ìyá bàbá wa wọ́n ṣe àfẹ́kù níbẹ̀ lára tá a tún ṣe lára wọn lò àní ògbìwẹ́ ọlọ́run fún mọ̀ pé ẹ̀kún mọ̀ ká dáadáa ọlọ́run mọ̀ ọlọ́run tó ṣe ojú àlámọ̀ rí rárá àwa tá a jọ́ mọ mọ̀mọ́ ẹ̀dókò ẹ̀ka kúlúwà láwùjọ gbọ́ ah, mo mọ̀ àní ẹ̀ka kólé fún aláwù àádó aláwù ṣàmàdì wọ́n sì mọ́kà náà nù òyìn tí wàá jẹ́ ọmọ lè èyí wàá máa gbìyànjú láti kọ̀ wọ́n kólé kówà láwù àádó mọ́ lo ohun mọ̀rìkàdì mọ̀rìkàdì ẹ̀dá wà lálẹ́ yẹ mọ́ lo ohun àjàdí náà papọ̀ ohun lẹ̀ mọ́ sì lo ohun lárúbáwá ọmọ ẹ̀mọ́ ni kólé kówà láwù àádó pẹ̀lú ògùn ọlọ́run ahọ́n wọn yóò yí padà kì í ṣe dáfi jọ́sí dáfi ń jọmọ náà nìyẹn a ṣe sùúrù pẹ̀lú a sì mọ̀ a sì mọ̀ nìyẹn tá a bá mọ̀ tọ́ ká fi wọ́n lẹ́gbẹ̀ẹ́ lọ́lọ́wọ́n bá èrè gan mọ́ ó dàgẹ́ ọ̀rọ̀ àníyàn ni wọ́n ní nàwẹ́kì ẹni tó sọ nàwẹ́kì lárúbára rẹ̀ jókòó mọ́lá bá wo tó sọ lẹ́nu nàwẹ́kì ọlọ́run nígbà wọn yìí àmọ́ ọlọ́run ò ní di nàwẹ́kì rẹ̀ ọkàn rẹ̀ gángan ọlọ́run mọ ohun tó fẹ́ ṣe nítorí nawaitu zai zo ni tuma da nawaitu salati nawaitu salati wele subu a su salatu subu o gbogbo gbọ́dọ̀ dákọ mọra wọn tó ní lójú so torí ẹ láì fi sọ gbólóhùn nawaitu ọkàn wa òun ni àníyàn wa so sókè ọ̀rọ̀ wọn náà ni pé tá a bá jẹ ọmọ bàbá àbí màmá tí kò dán lẹ́nu wọn dáadáa bó ṣe yẹ kó dán ká gbìyànjú láti tún ṣe lára ojúṣe wa pẹ̀lú àwọn ìlú wa nìyẹn wọn tó lọ ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè ẹni tó ń ka alukur'ani tó wà lálùwàlà tó wá só ṣé dandan ni kó lọ tún àlùwàlà ṣe yóò tún ṣe náà ìyẹn lọ́rọ̀ tó lékè bẹ́ẹ̀ ni ìyẹn ni ọ̀rọ̀ tó lékè pé ààyè gbé alukur'ani ààyè fọwọ́kan mushaf láì máa wà ní àlùwàlà ṣùkẹ́ tó tàbáyé pé adó mushaf dání orí fóònù ni àbí orí pépà náà láti ìjà ẹ̀ àti gbẹdá ìdàbẹ̀rẹ̀ sí ní kàmẹ́rin àwa so tọ̀ lórí fún àlejò bóni wà fápò àlègbé kò ránà sórí tébù ká lọ ṣàlùwàlá ká sì padà sílẹ̀ táwọn wá sí láǹfààní àti lórí ká sì táyà mọ́ àti ṣètò ẹ̀ ká sì nà. akọni ẹwà kò ṣe